الحمد لله ولي الصالحين ثم الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين سورة التوبة وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم والصادقين والصادقات سورة الأحزاب وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم فلو صدقوا الله لكان خيرا لهم سورة محمد lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run ọba náà fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn aráalé rẹ̀ àwọn sàhábà àti gbogbo àwa mùsùlùmí ìkẹ́ ọlọ́run orí ajẹ́jẹ́ tán rẹ̀ kí ọlọ́run má dáwọ́ rẹ̀ dúró lórí ànábì sallallahu alaihi wasallam àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa lẹ́yìn ìgbà tí a ti ṣàlàyé báàbù sọ́bọ̀r ojúpọ̀nà ìmọ̀ ṣe sùúrù. So àwọn ahadith àwọn ọ̀rọ̀ ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam tó ń ṣe wá lójú kòkòrò tó sì ń ṣàlàyé pàtàkì máa ṣe sùúrù fún wa eléyìí jẹ́ kó yé wa wípé tí wọ́n bá ní ẹnìkan gbàgbọ́ yé súnà kìí ṣẹni tí ẹnìkan ó ṣẹ̀ṣẹ̀ máa rà àbí dè mọ́lẹ̀ pé ọ̀wá ṣe sùúrù tí wọ́n bá sọ yẹn fún wọ́n kàn fi ran létí ni nítorí pé pàápín ìtumọ̀ tí ń jẹ́ sùúrù àti ọlá tó ń bẹ fún àti oore ayé àtàkìyàmà tó ń bẹ níbi kéèyàn máa ṣe sùúrù ànábì ti ṣàlàyé rẹ̀ sallallahu alaihi wasallam so olóbi jẹ́ pé ìtún pàtàkì jù òun náà ni lílo nǹkan téèyàn ń ké ẹni tẹ́sìn yé níbàámu ọ̀rọ̀ ọlọ́run súnà ànábì àti àgbọ́yé àwọn sálàf ọwọ́ afẹ́fẹ́yàwó wọ́n wá ń sọ fún ilé àná pé afẹ́ ìdákun o ẹ máa ṣe sùúrù o afẹ́ ìdákun o ìyàwó lẹ fẹ́ fẹ́ yìí o ẹ má fi ṣẹ̀fọ́yàwó lójú o ẹ máa ṣe sùúrù o èyí tó ń sọ fún yìí mímbàbí nàṣẹ́hà ni àti ìran létí nítorí pé pàápín tí wọ́n ń sọ yẹn ó kulẹ̀ ti gbọ́ yé látara àwọn ọ̀rọ̀ tí anabi wa muhammad sallallahu alayhi wa sallam tanabi ti sọ fún wa tòdí ni tó fi jẹ́ pé àwọn àkórí ọ̀rọ̀ yìí kọ̀ọ̀kan òun ló kún fún ẹ̀kọ́ àmúlò àti ẹ̀kọ́ yáyì tí máa jẹ́ kí a lè máa ṣàpèjúwe mùsùlùmí níbi gbogbo ibi tó bá wà pé kò lè má rí bẹ́ẹ̀ ẹ mọ̀ kí mùsùlùmí ni ìtumọ̀ ẹ̀ ni wípé ẹ mọ̀ pé ẹni tó lẹ́kọ̀ọ́ ni ẹ mọ̀ pé ẹni tó nílànà ni látọ̀dọ̀ ọlọ́run àti òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam gbogbo àwọn ahadith èyí tá a gbéyẹ̀wò lábẹ́ báàbù sọ́bọ̀rù gbogbo ẹ̀ ló kún fọ́gbọ́n gbogbo ẹ̀ ló kún fóye bẹ́ẹ̀ sì ni gbogbo ẹ̀ ló kún fún ìtọ́sọ́nà abẹ́lẹ́ wọn bá ní tóbi rẹ̀ kọ́mọ́sẹ̀ fún wa ní agbára àti okun láti lè lo àwọn àhàdíìsì náà àti àwọn ẹ̀kọ́ tó wà nù ẹ̀ pẹ̀lú ògo ọlọ́run á tún bọ́ sí ìpele ẹlẹ́ẹ̀kẹrin inú àwọn abuwaab tó ń bẹ nínú tíra àfáwà al nawawi tí a mọ̀ sí riyadu salihin báàbù sadiq báàbù asadiq ojúpọ̀nà òdodo sísọ ojúpọ̀nà òdodo sísọ ẹ wo bí imam nawawi rahimahullah bó ṣe ń tò ẹ rí i pé tíra riyadu salihin asàlàyé fún wa wípé kìtáàbùn tíra kan ni jami'un lil adab ó kó àwọn ẹ̀kọ́ oko sínú kì í ṣe tíra fiqi fahasab bó tilẹ̀ jẹ́ pé àwọn masailu fiqiyya náà wà nù ẹ̀ ọ̀rọ̀ sọ̀láàtì wà ń bẹ ọ̀rọ̀ àwẹ̀ wà ń bẹ ṣùgbọ́n kò mọ lórí àwọn ahkam àwọn ìdájọ́ ó kó àwọn erípa tí ìjọsìn tó fẹ́ ṣẹ́kù sí wa lára ó kó àwọn yẹn náà sínú kí ni àwọn erípa tí ìjọsìn fẹ́ ṣẹ́kù sí wa lára òun náà ní ká lè jọmọlúàbí kí ìgbésí ayé wa pẹ̀lú ọmọlàkejì kó lè nítumọ̀ tó dáa kí àárín wa àtọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala tó sì dá wa kó lè gún régé àwọn eré pantí ìjọsìn tó fẹ́ sẹ́kù sí wa lára nìyẹn ṣùgbọ́n téèyàn bá jẹ́ ẹni tí ń kírun tí ń gbààwẹ̀ thumma wajadna'u kadhiban aw kadhaba tá a tún rí wípé àtúrọ́ tàbí èlùbọ́ ni abẹ́ni tó gbé tí nǹkan kan bára ṣẹlẹ̀ tí yóò fara ya lọ́nà òdì ìyẹn túmọ̀ sí pé àwọn athar tó yẹ kí ìjọsìn yẹn kó sẹ́kù sí yẹn lára ó kù díẹ̀ káàtó nínú ìgbésí ayé onítàn ìdí nìyí tó fi jẹ́ pé àfàwà ìmáàmù náwáwí wọ́n kó àwọn nǹkan tó pọ̀ jọ látara ọ̀rọ̀ anabi sallallahu sínú tíra riyadu salihin ló fi jẹ́ pé ẹni tó bá kà man qara'ahu wàhàfíìdọ̀hù wàrọ̀áhù ẹni tó bá ké tó lò tó sì kíyèsí àwọn nǹkan tí ń bẹ ń bẹ tó wá fi ń tọpa àlámọ̀rí ìgbésí ayé rẹ̀ fakọ̀dìnẹ́jà wàhàfìlàhà onítọ̀hún ti là ó sì ṣoríire tò nínú àwọn ẹ̀kọ́ yáàyì tí máa ń bẹ lára èèyàn téèyàn fi jẹ́ èèyàn tí wọ́n fi ń sọ pé èèyàn ni lágbájá ọ̀kan náà ní kéèyàn ojú lóòótọ́ nínú tó máa ń ba ìjọmọlúàbí èèyàn jẹ́ òun náà ní kí gbogbo ayé ni òpùrọ̀ ni tó bá sọ̀rọ̀ ah, ẹtún jẹ́ kẹlòmíì ọ̀sọ́ ká tó lè gbọ́ àrọ̀ rẹ̀ gbọ́ eléyìí kò gbọdọ̀ jẹ́ ìṣesí ẹni tó bá jẹ́ mùsùlùmí gidi kọ́lọ́hún bá kí ọtí ọlá rẹ̀ ga kó mọ́sẹ̀ sànù ẹnì kọ̀ọ̀kan báàbù sídìk èyí tá a tún fẹ́ máa gbé ẹ̀wò òun náà ni ojúpọ̀nà òdodo sísọ àbí ìjẹ́ olódodo gẹ́gẹ́ bí ìṣesí àfáwà al-imam nawawi fi tartib hadal kitab bí wọ́n ṣe máa ń to tírà yìí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú aya Qur'an èyí tó ní ìbáṣepọ̀ pẹ̀lú àkórí ọ̀rọ̀ tí wọ́n fẹ́ máa kó ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam wà lábẹ́rẹ̀ aya yìí tí wọ́n mú wọn bẹnu suratu tawba ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ni ya ayyuhalladhina amanu ọlọ́run ní mo pẹ̀yìn onígbàgbọ́ òdodo ìtọ́kùlọ̀ ẹ̀pá ẹ̀ ọlọ́run. lẹ́yìn ìgbà tọ́lọ́run ọba ròyìn wa pẹ̀lú iman ó tún wá sọ pé kí ni o oníkápá ẹ̀ ọlọ́run ọba. ayúùmọ̀ akọ̀wá èwo ló tóbi jùlọ ń bẹ al-iman awo taqwa naam al-iman awo taqwa yá ayú alladhina amanu ọlọ́run mo pè yín tẹ́ gbàgbọ́ ìtàkùnlá ẹ̀pá yẹn lọ. tá a bá sọ pé èèyàn gbàgbọ́ ó yẹ ká rò wípé ó gbúdọ̀ bẹ̀rù ọlọ́run àbí àmọ́ ntí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó fi pè wá ń bì sífàtul ìmán láà. لا تستلزم كمال الإيمان bọ́lọ́run fi ìròyìn ìmánì pè wá ń bẹ̀hùn ìyẹn ò túmọ̀ sí wípé a ti pegedé gbogbo ṣọ́ábùl ìmánì torí pé yáyọ lẹ́dínà àmánu almu'minun ismun jami'un likulli man amana bi arkanil imani ẹ̀yin onígbàgbọ́ òdodo orúkọ kan ni ìròyìn kan ni tó kó gbogbo ẹni tó nígbàgbọ́ billahi wa malaikatihi wa kutubihi wa rusuli wal yawmil akhir wa wal qadar gbogbo ẹni tó bá ti lélẹ̀ lára fọwọ́ mu'min àmọ́ ìyẹn ò túmọ̀ sí wípé adọ́gba níbi ìpele ìgbàgbọ́ ya'taridu ala imani kulli minna az-ziyada wan-nuqsan torí pé mọ́ni ẹnìkọ̀ọ̀kan wa ìdàgbàsókè ó máa bá lílẹ̀ ó sì máa bá kò sẹ́ni tó lè fọwọ́ gbáyà jazma èmi tẹ́ ń wòye o qad balagtu sha'wal muntaha fil iman èmi tẹ́ ń wòye o kò tún sí ìpele tó kù mọ́ níbi imani tóun ò ti dé láà gbẹjọ tó ń wí gànjọ́ kálò dépò yẹn gànjọ́ tó dépò ń àwọn nǹkan kan ó ti ti ṣẹlẹ̀ tí ó máa tọ́ka sí anakoso awo nuqsan fil iman le anal iman yanqusu bil ma'siyah wal yujadu ahadun min al-bashari la ya'si rabba wa hadha yadullu ala anahu laysa hunaka ahadun balaga al-muntaha fi في iman. ìyẹn túmọ̀ sí pé kò fẹ́ ẹ̀sẹ̀ nìkan illal anbiya wal mursalun ní táwọn sì fi yàtọ̀ sí wa ni pé ìsúnmọ̀ wà fún wa látọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala so ìyẹn túmọ̀ sí pé tá a bá ní yá ayọ́ alladhina amanu tọ́lọ́run ọba sọ pé mo pè yín onígbàgbọ́ òdodo ó ní rísì tọ́lọ́run tó ti sọ pé ìtakùlà torí pé ogun tẹ́ fi ń jó nígbàgbọ́ òdodo náà kì ti pé hundred percent dídínkù ó máa sí lílékún ó máa sí ẹ wá páyọ̀ ọlọ́run kí wá náà ń pè ní ìpáyọ̀ ọlọ́run òun náà ni àwọn wàsá ìlú tí máa jẹ́ kí wọ́n ní òun máa lò òkè sọlọ́fi jẹ́ pé ríròyìn yín pẹ̀lú ẹlẹ́ dínà àmọ́nú ìyẹn ò takora wọn pẹ̀lú pé ká sọ pé ìtakùlà ayé yàní eh, ilzamu ẹdúnímọ̀ alwasail alẹ́tí eh, tẹ̀sídú ìmánakùn àwọn nǹkan tí ó máa jẹ́ kí mọ́ nìyí ó máa lékún nígbà tá a ti ròyìn pé ẹni mọ́ọ̀nì àwọn nǹkan tí ó máa jẹ́ kí mọ́ọ̀nì yìí ó máa lékún ẹ̀ mójútó wa ma ma'na taqwa kí ni ìtumọ̀ taqwa imtithalu awamirillah wajtinabu nawahi ìdáǹgbè ní taqwa òun náà ni títẹ̀lé àwọn tọ́lọ̀ ń pa wá láṣẹ àti jíjìnà sí tọ́lọ̀ wọn bọ̀ fẹ́ àwọn nǹkan iná náà ń pè ní àtọ́à wáde àtọ́à imtithalu awamirillah wajtinabu nawahi ìdíjẹ́ tọ́à nìyẹn àjẹpẹ́lẹ́ ìgbà tó lọ́wọ́ bá ròyìn wa pẹ̀lú iman ó tún pa wá láṣẹ kí ni wà tọ́ a lè ànàbì tọ́ a tẹ̀sídùú iman tí olófin jẹ́ pé ọ̀rọ̀ yẹn ó dọ́gba bọ́lá wọn bá ṣe sọ pé yáa yọ lẹ́dí iná àmọ́nú ọlọ́run ni mo pè yín onígbàgbọ́dọ̀ ìtọ́kùlọ́ a ayé ẹ sáré ibi mọ́ni yóò ṣe máa lékún o ádàmà rẹ̀ tọ́kùlọ́ ìmánì ògbúdọ̀ dúró lódù kan yọ ọmọ wálẹ̀ ni ẹ gbìyànjú bí ó sì ṣe kíni o bí ó ṣe máa lékún pẹ̀lú ìpayà Ọlọ́run pẹ̀lú ìmọ̀ ṣe tọ́lọ́run pa yín láṣẹ àti yíyàgò fún tọ́lọ́run ọ̀bọ̀ fẹ́ lẹ́yìn rẹ̀ wàkúnù máa sọ́dẹ̀kín wàkúnù máa sọ́dẹ̀kín hádà mahalu shahid ẹ máa bẹ pẹ̀lú àwọn olódodo nítorí pé gbàmí ń bẹ ẹnu pé èèyàn ń bẹ pẹ̀lú àwọn ẹni rí mùjáradùpọ̀ ń bẹ pẹ̀lú wọn yóò sì máa jẹ́ sábàbí tí mọ́ni yóò fi máa lékún ní téèyàn ọmọ rò nǹkan tí yóò jẹ mánì ọmọ àlékún ni ní tí ó máa wù yẹn ṣe ní tí jẹ kí mánì ẹ̀yàn ọmọ àlékún ni nítorí pé àwọn téèyàn bá tò àwọn téèyàn ń bẹ pẹ̀lú wọn wọ́n jẹ́ olùbẹ̀rù ọlọ́run ọlọ́run bá ní wa kó nu máa sún ọ̀dẹ̀kẹ́ ẹ máa bẹ pẹ̀lú àwọn olùbẹ̀rù ọlọ́run àwọn tí wọ́n jẹ́ olódodo téèyàn bá ń bá olódodo rìn yóò lápá lára èèyàn náà mahalu shahid onáni wa kó nu máa sún ọ̀dẹ̀kẹ́ tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala tó bá ní kéèyàn máa bẹ pẹ̀lú ẹnìkan ìyẹn ń túmọ̀ sí wípé ẹni yẹn ó ní ipò tó tóbi ó sì lákàkún tó bò háyà lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala mathalan bàbá pé ọmọ rẹ̀ kalẹ̀ walillahi al-mathalul ìwọ lágbájá má ń rí ọ lẹ́yìn tàmàdó sórí lágbájá òun ni mo fẹ́ kọ́ ọmọ bá rìn òun ni mo fẹ́ máa rí ọ pẹ̀lú ẹ̀ kò ní ìkéyẹn ṣe máa béèrè wípé báwo ni ẹni yẹn kí wọ́n á béèrè bàbá bóòlù ẹni yẹn ṣe jẹ́ tẹ̀fín kò ní ìdíkọ̀ ṣe máa béèrè tó bá jẹ́ pé ẹni tí ò wúlò ni bàbá tó bí òní sọ pé ẹni tí mo fẹ́ kọ́ máa bá rìn lélẹ̀ walilahi alimasalula ala tọ́lọ́run bá ní wàkúùnù máa sọ̀rọ̀ pé ẹ máa bẹ pẹ̀lú àwọn olódodo ìyẹn túmọ̀ gbogbo ẹni tó bá jẹ́ olódodo ọlọ́run bá nífẹ̀ẹ́ wọn pọ̀ kódà kó ṣe pákísà ní wọ̀ kódà kó ṣe pé gbogbo ayé pátì ahabu nas min ahabi nas indallah subhanahu wa ta'ala nínú ẹni tọ́lọ́wọ́n bá nífẹ̀ẹ́ sí mi ìdí nìyẹn tọ́lọ́wọ́n bá fi sọ pé ẹ máa bẹ pẹ̀lú àwọn tó jẹ́ lódodo àwọn tó jẹ́ lódodo yìí alifu alam sadiqin una ẹnikẹ́ni ni kọjá ẹni kọjá Lárúbáwá kọjá ẹni kọjá ìbò kọjá ẹni kọjá pé ẹni tí ń gbé ńlá kódà kó ṣe pé inú oko ní ń gbé tó bá ti jẹ́ olódodo wa kúùnù máa sọ̀dìkì ẹ máa bẹ pẹ̀lú olódodo eléyìí ló fà á tó fi jẹ́ pé àwọn sálàf ọlọ́wọ́n bá kí ó bá yọ́nú sí wọn wọn a máa rí ọmọ wọn láti kékeré bíi sidik pẹ̀lú òdodo hátà débi pé tọ́mọ bá sòdodo ń gbà míì yòkàfi unahu àlè wọn máa tún fún ọmọ ní nǹkan wúrí lérí kó ṣe kí ni o lóṣòdodo láti lè rèé lórí ìmọ̀ jẹ́ olódodo anabiwa muhammad sallallahu alayhi wa sallam obìnrin kan ó pe ọmọ rẹ̀ gbàtọ́ wàá pè gbígbà téèyàn ni kò wá gbà anabi sallallahu alayhi wa sallam anabi ní pé tọ́ bó o ṣe pe ọmọ yẹn o tó bá ti wí pé ọkàn pé bẹ́ẹ̀ ni tó o fún ní nǹkan kan kutibat alayki kadhiba wọn ò kọ́ wípé o parọ́ wọn ò kọ́ ọ lẹ̀ fún ọ sòyẹn túmọ̀ sí wípé òdodo. So, nǹkan tí ó ṣe pàtàkì ni àsídìkú òdodo ó máa ń láyàn àsídìkú àfọ Abubakar radiyallahu anhu khutuba àkọ́kọ́ tó kọ́kọ́ ṣe nígbà tó di khalifa ó ní inni wullitu alaykum wa lastu bi khayrikum ṣe aṣáájú lẹ́yìn lérí ìyẹn ò túmọ̀ sí pé mi ni mo dáa jù nínú yín subhanallah ẹ wo tàwádùn nínú ọ̀rọ̀ abakiri ó sọ pé lẹ́ni lọ mo di ọ̀gá yín là ó mu wá ní majhul inni wulitu aleikum wọ́n fi mí ṣe ni tó pé wulitu aleikum ni kala abakiri sọ àti gbọ́ tàwọn adóòye ń bẹ kò ní ní tawalleitu aleikum mo di ọ̀gá yín lónìí o tẹnìkan bá ẹ bá fẹ́ nìkan so lórí ẹ̀tọ́ nìtọ́ gbogbo yín ká gbọ́ lẹ́nu mo di ọ̀gá yín àyẹ̀yẹ́ ó jà nǹkan dé ṣùgbọ́n tẹ́nìkan nítọ̀ ẹ̀yin lẹ fi mí ṣe aṣáájú yín ọkàn yóò sì balẹ̀ eléyìí ni ọlẹ́mì ọlẹ́mì rírọ̀ abákiri ni wà lásìtò bẹ̀ xẹ̀yẹ̀rẹ̀ kù ní o túmọ̀ sí pé mi mo dáa jù nínú yín ẹni tó lóore jù mí lọ náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ni abubakar alal itlaq afdolu hadi il umma baada nabi sallallahu alayhi wa sallam man abubakar ọlọ́mọ sí aníṣíà àwọn náà lè ní kìláàfù lọ́dọ̀ tiwọn ṣùgbọ́n alal itlak abubakar ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ abubakar sọ wípé inni wulitu alaykum wa lastu bi khayrikum kì í ṣe pé mi ni mo rí kì í wá ṣe pé ó fi ṣe ó ń parọ́ bó ṣe rí lẹ́mìí tiẹ̀ ló ṣe sọ̀hún ṣùgbọ́n àwa làwọn ọmọ gbogbo àìwọ́ ló lóore ju ẹ̀yin lẹ́rù bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ tí a abakar wa sọ tó jẹ́ mahalu shahid tá à ó ní لأن anna sídìkọ́ والكذب wàlkẹ́dìbò xìyà ó nítorí pé ṣé ẹrú òdodo amánà ni ọ̀nà wo ni òdodo fi jẹ́ amánà ọ̀rọ̀ tí ń bẹ lẹ́mìí rẹ̀ hùn torí bó ṣe rí hùn amánà ni kò mú wa bó ṣe rí hùn náà tó o bá ti sọ bá mi xìyà nìyẹn jàǹbá nìyẹn torí pé nínú ẹ̀mí rẹ̀ ìwọ náà mọ̀ pé kò rí bẹ́ẹ̀ ìwọ náà mọ̀ pé kí ni kò rí bẹ́ẹ̀ ẹnìkan sọ fún mi lẹ́njọ́ mẹ́ta yẹn pé wọ́n ti ṣe àwọn irinṣẹ́ ìwádìí kan débi wípé béèyàn bá ń parọ́ tán bá fi sí ọ lọ́wọ́ báyìí tó o bá ń parọ́ engine yóò sì máa sọ pé kẹ́lì irọ́ irọ́ irọ́ tó o bá ti ń parọ́ tán bá ń fi ọ̀rọ̀ wọlé tó o bá ń parọ́ engine yóò máa sọ pé irọ́ ni irọ́ ló ń pa àwọn abẹ́rẹ́ pé bóò ni ó ṣe mà pé torí pé àwọn yàní ara àwọn irinṣẹ́ kan ń bẹ nínú ara téèyàn bá ń sòdodo ó ní bí ó ṣe rí téèyàn bá ń parọ́ ó ní bí àwọn èròjà ara yẹn bí ó ṣe máa ṣe so bó ṣe wá ń ṣe yẹn kìnnì yóò ti yóò ti yóò ti yóò sẹ̀nsẹ̀ pé irọ́ ló ń pa lápèjúwe ń sìn ọwọ́ nulẹ̀ ọpàdé ọmọ kan ọtọ rẹ kí ló mi ṣe kankan mi ṣe kankan àrò fọwọ́ sí torí pé tó wáyé pé nọ́mbà kò ṣe nǹkan kan ó ní bí ó ṣe bí ó ṣe ṣe psychologia tata araf so ló fi jẹ́ pé irọ́ pípa kì í jẹ́ èèyàn ó jẹ́ òríjínà ara èèyàn lẹ́ẹ̀fì mọ́ rẹ̀ lẹ́nu ewu ló ń ṣe bí e bí e bí e bí aláníyàn bu báyìí ọ̀rọ̀ kò ní bí ó kọ́ máa ṣe wìrìwìrì kọ́ máa kára rẹ̀ mọ́ balẹ̀ irọ́ máa ń fi òwòtọ́ máa ń fi àlọ́kà balẹ̀ irọ́ tẹ́lẹ̀mí bá ti ń purọ́ ẹ̀ máa wò gbá àyà rẹ̀ ọmọ sí báyìí kò ní mọ èyí tí ó sọ tí bá tí wọ́n ń sọ̀rọ̀ lọ wọn ò mọ̀ min àfàtìl kẹ́díb anisiyan nínú àléébù rọ ni pé ẹjẹ́ onírọ́ máa sọ lọ tó bá ti sọ lẹ́nì tó bá dọ̀lẹ́ tún ní kó wá tọrọ ń sọ yóò yàtọ̀ min àfàtìl kẹ́díb anisiyan nínú àléébù tó wà ń bí rọ ni pé onírọ́ yóò ti gbàgbé pé òun ti sọ nǹkan yẹn bí kónírọ̀ kan kọ́ máa sọ pé in fact ní nǹkan bíi ogún ọdún sẹ́yìn àbí bí nǹkan bíi thirty years sẹ́yìn òun bọ̀ láti kó bó ń ṣe kọlù bó ń ṣe yọ ansẹ̀tì nìyẹn bó ń ṣe kọlù lọ́dọ̀ àwọn kan ó ti gbàgbé wípé ọ̀rọ̀ ansẹ̀tì ò tí ì bí thirty years ago èèyàn mélòó ló lánsẹ̀tì ìgbà wọn lánsẹ̀tì tó ó ti gbàgbé nígbà tó bá tún fẹ́ tún sọ níjọ́ mi tọ́wọ́ arántí pé àǹsẹ̀sì yóò tún sọ pé kò tó ogún ọdún àdáwọ̀ ah, òun náà ẹ̀mí rẹ̀ ò ní balẹ̀ yóò kàn sáà máa disturb mind rẹ̀ so asídìkò àmàna kéèyàn ojú lóòótọ́ ìmọ̀ fihàn lọ́kàn balẹ̀ ni lóbi jẹ́ pé ẹni tí èèbá sòpùrọ̀ tó bá purọ́ ó dùn mú ẹ rí i pé kò ní gbádùn irọ́ òun ò ní kò ní mọ̀ ọ́ ṣe because ó ti ká láfa àdámọ́ rẹ̀ sídìk tó ń bẹ ní tó ń bẹ lára rẹ̀ lóòótọ́ jẹ́ kẹ́hìn tẹ̀wọ̀n kìí ṣe kò yí sọ onírọ̀ tó bá sọ̀rọ̀ tẹ́ bá ti fura sọ́n pé páyọ̀ ọlọ́run sọ òótọ́ ẹ̀rí pé kò ní gbádùn yóò náà kí n má parọ́ kí n má parọ́ kí n má jalè ẹ̀rí pé kò ní gbádùn mọ́ sọ ló fi jẹ́ wípé ìròyìn kéèyàn ojú lóòótọ́ ìròyìn tí ọ̀pọ̀lọpọ̀ dáadáa rọ̀ mọ́ni torí pé ẹni tó bá jó lóòótọ́ kò ní fẹ́ jalè torí pé tẹ bá bi léèrè kò ní ma bí ó ṣe parọ́ ẹni tó jẹ́ lóòótọ́ òní fẹ́ ṣe zìnà torí pé tẹ bá bi léèrè kò ní ma bí ó ṣe parọ́ so gbogbo ìwà ẹ̀ṣẹ̀ láyé yìí irọ́ máa ṣáájú ẹ̀ ẹni tó bá fẹ́ wù ẹ̀ṣẹ̀ kan yóò ti prepare irọ́ kan sọ́kàn àìmọ̀ tó bá kà mọ́ bẹ́ẹ̀ irọ́ tó ń wò pa yóò ti kọ́kọ́ prepare rọ̀ sẹ́mi sòdí yẹn tó fi jẹ́ pé òdodo nínú ìwà àpọ́nlé ni ìwà tó ṣe wípé gbogbo ìwà dáadáa ọ̀rọ̀ mọ́ ọlọ́run bá mi sọ pé yá ayọ̀ na àmẹ́nu ọlọ́run ni mo pè yín onígbàgbọ́ òdodo ìtakùlọ́ hmm? ẹ̀páyọ̀ ọlọ́run ọ̀kúnnu máa sọ ọ́ ẹ sì máa bẹ pẹ̀lú àwọn olódodo. wa qala ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run tún sọ ìgbà tí ọlọ́run ọba ń ròyìn àwọn ẹni rẹ̀ pẹ̀lú ìwà yáàyì tó ń bẹ lára wọn ọlọ́run ní àti àwọn tí wọ́n jẹ́ olódodo lọ́kùnrin was-sadiqat àti àwọn olódodo ní obìnrin ó tó ní téèyàn lè má fi fẹ́ obìnrin bọ́yá èèyàn ń ṣe ètò pòǹfẹ́ èèyàn wá padà kẹ́fìn pé obìnrin náà ọmọbìnrin náà jẹ́ òpùrọ́ ó tó ní n tó fi àbùkù sí ìjọmọlúàbí ẹ téèyàn gbé ká pẹ̀lú tí mo rí bóbìnrin ṣe rẹwà tó mi ò lè fẹ́ lèmọ́dá lè ana àkẹ́ àdìgbà torí pé òpùrọ̀ ni torí pé kí ni òpùrọ̀ ni ẹ̀yìn tó bá jó pùrọ̀ lóbìnrin ó lè kóyàn sínú wàhálà ó sì lè kóyàn sínú ìdààmú ó tó fọmọbìnrin láti lè sọ pé òun ò ọkùnrin kan ìdàkánà kẹ́ àdìgbà ni tọkùnrin yẹn bá jẹ́ òpùrọ̀ nítorí pé ẹni tó bá ti jókòrọ̀ ẹ má jẹ́ àfọkànbalẹ̀ wípé kò lè ṣe aburú èyíkéyìí nínú ìran aburú kò sí èyí ò lè rọrùn fún ẹni tó bá jókòrọ̀ kọlọ́wọ́n bá subhanahu wa ta'ala kó sànù wa ló fi jẹ́ pé àfẹ́yàwó àlọ́kọ ó dáa púpọ̀ ká mara wa dáadáa ká ṣe kí ni o ká mara wa dáadáa àbí ká sún tó mara wa dáadáa tí ó lè júwèé wa akàn á pàdé ẹnìkan bìkan pàdé ẹ lọ́jà pàdé ẹ central mosque mo pàdé ẹ ní alcohol mo pàdé ó lè má ti tó ó lè má ti tó sokolowo ba kọ wọlé atóbi rẹ kó sànù pàápàá jùlọ ní àsìkò tá a wà ẹ̀ sì tó ṣe pé ìyẹ́fṣù kọ̀dífàṣà alkẹ́dìb irọ́ ó ti gbalé ó ti gbòde nasalula salama wa qala ta'ala ọlọ́run tó sọ láàyè mí náà al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ní falaw sadaqullaha táwọn èèyàn bá sì lọ sòdodo pẹ̀lú ọlọ́run tó dá wọn ní làkàna khayran lahum a kò bá máa lórí pọ̀ fún wọn. falaw sadaqullaha tí wọ́n bá sòdodo pẹ̀lú ọlọ́run làkàna khayran lahum sọ́dà tó bá gbọ́ ọlọ́run gbọ́ tán sòdodo pẹ̀lú ọlọ́run nínú pé èèyàn sòdodo pẹ̀lú ọlọ́run náà ni kéèyàn sin lọ́ọ̀ nìkan kéèyàn má mú nǹkan mìíràn máa torí pé ìmá sin òòsà pẹ̀lú ọlọ́run òun parọ́ ni kẹ́sìbò ni torí pé ẹni tí ìjọsìn yẹn tọ́ sí lódododo Allah ọlọ́run nìkan ni kí ni nǹkan tá ń pè ní àṣedèkì lọ́dọ̀ àwọn àfáà onímọ̀ nípa ìwà ẹni tá ń pè ní àṣedèkì wọ́n lòun náà ni mutabaqatul khabari alwaqi'a ẹni téèyàn ń sọ kó dọ́gba pẹ̀lú nǹkan tí ń ṣẹlẹ̀ ìyẹn ni ìpìlẹ̀ definition ìpìlẹ̀ ẹni ń sọ kó dọ́gba pẹ̀lú bí nǹkan bá ṣe rí mathalan wọ́n bíyàn léèrè pé àsìkò wo la wà yìí ilẹ̀ ti sú ẹnì kejì àsìkò láwa ẹ̀ àà àṣekásùn bá tàn náà ni hádà kẹrì torí pé nítọ́ sọ yẹn kò ṣe déédéé pẹ̀lú kò dọ́gba pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ aago mélòó ló lù aago mẹ́rin ìrọ̀lẹ́ lọ́mọ̀ọ́sẹ̀ báyìí hádà kẹrì torí pé ó khalafa al ìyẹn gan ní ìpìlẹ̀ kí ọ̀rọ̀ téèyàn ń sọ kó dọ́gba pẹ̀lú tí ń ṣẹlẹ̀ bí nǹkan ṣe rí gan ìyẹn náà ń pè ní àṣírí ìyẹn náà ń pè lódodo. wọ́n kan báírò ta ló kan báírò èmi ni mo kan hada sirik ta ló kan báírò yìí èmi ọmọ o hada kẹrin torí pé ọmọ yẹn ọkọ aláfa bí nǹkan ṣe rí ọmọ so wàá kàdà. So, níta ń pè ní òdodo òun náà nìkan tó dọ́gba pẹ̀lú ìṣẹ̀lẹ̀ àwọn olùmọ̀ pàápàá jùlọ àwọn àfọwọ́nímọ̀ òṣòl <clears throat> wọ́n jẹ́ kó yẹ wá wípé ìgbà míì ń bẹ ọ̀rọ̀ lè dọ́gba pẹ̀lú ohun tí ń ṣẹlẹ̀ kó sì jẹ́ wípé kì í ṣòdodo kó jẹ́ mathalan ọlọ́run ọba subhanahu wa ta'ala ní al-Qur'an al-Karim ọlọ́run sọ̀rọ̀ nípa àwọn munafiqun a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ọba ní idha ja'aka al-munafiqun qalu nashhadu innaka la rasulullah wallahu ya'lamu innaka la rasuluhu wallahu yashhadu innal munafiqina lakadhibun ọlọ́run nílò ànábì gbà táwọn munafiki bá wa bọ̀ wọn ó sọ pé àwa jẹ́rìí wípé òjìṣẹ́ ọlọ́run ọba rẹ̀ ànábì ṣe ọlọ́run sì jẹ́rìí wípé ọlọ́run mọ̀ bí wọn ò kulẹ̀ jẹ́rìí ọlọ́run mọ̀ wípé èrè òjìṣẹ́ ọlọ́run òjìṣẹ́ ẹ̀wọ̀n ló ń ṣe ọlọ́run sì jẹ́rìí pé òpùrọ́ ni àwọn mọ̀náfíkì kẹ́lìmọ̀ innaka la rasulullah hada sidq òdodo ni ṣùgbọ́n ṣàhádà tí wọ́n láwọn níhun irọ́ ni wọ́n pa torí pé tí wọ́n ń sọ lẹ́nu yẹn ó yàtọ̀ sí ètí ìbẹ̀nu gbáyà wọn so ìyẹn tún lè jẹ́ òpùrọ́ bó tilẹ̀ jẹ́ pé yẹn ọlọ́run ní sábà máa mà torí pé ọlọ́run ló mọ ti ń bẹ nínú ìgbáyà tòkójọ́ táwọn mùnàfíkì ni pé ajẹ́rìí kò jìṣẹ́ ọlọ́run ni everybody ó gbà pé òdodo ni wọ́n sọ ṣùgbọ́n ọlọ́run tó dá wọn nìkan náà ló lè sọ pé wallahu yashhadu innal munafiqina lakafirun ló fi jẹ́ wípé kéèyàn ó máa ṣe in tó yàtọ̀ sí tó wà nú ẹ̀ kódà kó ṣe pé n ti ń ṣe níta yẹn ṣe déédéé pẹ̀lú ti ń ṣẹlẹ̀ òpòrọ́ ni èyí ló wá burú jù nínú irọ́ torí pé wàhádà naw'un minan nifaq ìran ìwà mùnáfíkì ni lápèjúwe ń sìn òde ibì kan ń sìn ọwọ́ ti kan fún ọ níyì pẹ̀lú ipò tọ́lọ́run fi ọ sí òdodo ni káwọn èèyàn fún ọ níyìí pẹ̀lú pé ọlọ́run bí wọn fún ọ níyìí àbùkù àwọn gàlà àbùkù kan ẹ rí i pé sídìkì nìyẹn ní tó bá ọmọ ni wọ́n fún ọ ṣùgbọ́n ẹni tó fún ọ ní nǹkan nínú ẹ̀mí rẹ̀ kò gba nǹkan yẹn ọkàn ṣe ni nínú ẹ̀mí rẹ̀ bíi kọ́fà àbùkù kẹ́ni yẹn ló wà lẹ́mìí ẹ̀ tó kò sódodo ṣùgbọ́n èèyàn ibi tó burú sí ni wípé ọlọ́run ní máa ń mọ̀ yẹn nefak nìyẹn ló fi jẹ́ pé alkedhib irọ́ nígbà míì yajuru sọ̀híbàhu ila nifaq yóò padà fa ẹni tó jókòrọ̀ yóò fa lọ síbi ìwà pòkì kọ́lọ́mọ̀ bá ti ọ̀la rẹ̀ kakọ́ sàn tán pè ní rọ́ọ̀nì ipò ẹni tó bá jẹ́ olóòótọ́ ipò tó ga ni lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala ọlọ́run máa kà á kún púpọ̀ ọlọ́run sì máa fi sí ààyè tó ga lọ́dọ̀ rẹ̀ anabi sallallahu alayhi wa alayhi wa sallam anabi ń sọ fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ wípé asidiku yahdi ilalbir anabi ní òdodo tẹ́ ẹ rí òun a máa mú yàn lọ síbi kéèyàn máa ṣiṣẹ́ dáadáa walbir yahdi ilaljanna iṣẹ́ rẹ̀ sì ní a máa fani lọ́gbọ̀ngbọ̀n a máa tini lọ́gbọ̀ngbọ̀n lọ síbi kéèyàn ó ṣiṣẹ́ aljanna. ولا يزال العبد يصدق yasduq wa حتى يكتب عند الله yuktaba inda Allahi siddiqa èèyàn kan wà ní yé máa sòótọ́ kó sì sọ òótọ́ sísọ di àdámẹ́ gbogbo bí nǹkan ṣe wulẹ̀ kó lójú tó kọ́ lọ́pọ̀ tó òótọ́ ni ó sọ téèyàn bá wá dún ní bẹ́ẹ̀ yóò tó stage kan ọlọ́run ẹ lọ kọ orúkọ rẹ̀ sáàárín àwọn ọlọ́pọ̀ sí díìkan àwọn tó ṣe wípé wọ́n pọ̀ lódodo sísọ wọn lọ kọ́kọ́ ẹ bẹ̀ sòtọ́lọ́ wọn bá ní kán mọ̀mọ́ òpin fáìlì kan fún ọ pé ká lọ kọ́kọ́ rẹ síbẹ̀ àpọ́nlé wo ló tó báyìí iyì wo ló tó báyìí lọ́dọ̀ ọlọ́run wa subhanahu wa ta'ala ló fi jẹ́ pé òdodo ntí èèyàn máa ń mójútó ni tí èèyàn sì máa ń gbìyànjú lérí ẹ̀ kọ́lọ́run wọlé àtòbí rẹ̀ kó ṣàánú wa ẹ jẹ́ á wo ìtàn hadisi Ka'ab bin Malik bí gbogbo ọ̀rọ̀ ṣe le tó nígbà tó dọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam táwọn èèyàn mi ń parọ́ òun ò lè parọ́ kí lè jẹ́ ọlọ́run kò sí ẹ wá wo ìtẹ̀yìn máa sá fún tí èfi jẹ́ kéèyàn ó sòrò nìyẹn bẹ́ẹ̀ ayọ̀ jẹ mí kankan lóòótọ́ ìyá jẹ káàbà àbí ò jẹ ṣùgbọ́n ìyá yẹn ó padà di ẹni yìí lẹ́nu débi pé ọ̀rọ̀ rẹ̀ jáde ní alukur'an bẹ́ẹ̀ tí ìbá sí tí ọba sòdodo ni ó súnmọ́ kọ́rọ̀ rẹ̀ má jáde ní alukur'an ọ̀rọ̀ rẹ̀ wá di wípé ọlọ́run padà sọ̀rọ̀ ń pa rẹ̀ nínú alukur'an iyì wo ló tó bá wọn nítorí pé ó ṣe kíni o ó ṣe ọ̀sọ̀ òdodo abẹ́lẹ́ wọn bá ní tóbi rẹ̀ kí ó má ṣe fi òdodo kó má ṣe fi ọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan wa lọ́rùn rahmatika ya rahman rahimin kí a lọ síbi àwọn ahadith eléyìí tí ó wáyé ní tí àfa wa imam nawawi tí wọ́n kó wá lábẹ́ òdodo sísọ àti ó bá ní sẹ́ríwò Riyadu Salihin tí a fọ́ àwọn fadilatu Sheikh Ibn Uthaymin rahimahullah wọ́n sọ̀rọ̀ ọ̀pọ̀ sọfahat àwọn péjìsì tí wọ́n mú wá ó pọ̀ tí ò ló ń kà láti fi ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ àlàyé lórí ọ̀rọ̀ òdodo sísọ. So ṣùgbọ́n ká lọ sí torí àsìkò ká lọ síbi àwọn ahadith eléyìí tí ó wáyé ní abẹ́ báàbù sidik now hadith al-awwal an ibn mas'ud radiyallahu anhu naam عن النبي صلى الله عليه وسلم قال إن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى إلى الجنة وإن الرجل لا يصدق حتى يكتب عند الله صديقا وإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار وإن الرجل لا يكذب حتى لا يكذب حتى يكتب عند الله كذابا حديثي أفو عبد الله بن مسعود kọ́lọ́n ọba kí ó bá yọ́nú sí wọn. wọ́n ní anabi sallallahu alayhi wa sallam sọ wípé inna sídìkọ́ dájúdájú òdodo sísọ yahudi ilal bir ó máa ń fa àyàn lọ ó máa ń júwèé fún yàn ó sì máa ń tọ́ yàn sọ́nà lọ síbi dáadáa ni béèyàn bá ti jó lóòótọ́ dáadáa ni ó máa wòyàn ṣe tí gbogbo náà bá béèrè pé ta ló ṣe nǹkan yìí ara èèyàn ó lè yálà ìgbìmọ̀ ni mo ṣe aburú lèèyàn máa parọ́ lérí ẹ̀ anabi sallallahu alayhi wa sallam anabi albir husnul khuluq anabi ni dánkù ni albir dáadáa òun náà ni wàárí wal ithmu ma haka fi sadrik wa kẹrí ìta ayatollah alayhi nas ìdàkejì albir ni ẹ albiru ni gbogbo nǹkan tó yẹ pé wàtò hibu ayatollah alayka fi inas inú yẹn náà ọkàn yóò balẹ̀ gbọ́n bàbá mi ń di eléyìí nǹkan tó dáa ni mò ń ṣe ó ṣe sọ pé kí ló ń ṣe o ní tí mò ń ṣe rè ìlọ máa dúró sínú òkun wà tó obìnrin kan lọ ń dúró ní òkun ẹnìkan kan tàn tọ́sílà tó ah, bọ́lá akílódé kílódé ah, èwo làbọ̀lọ̀ lọ dúró ní òkun tó wáyé pé ntọ́ dáa ni ṣebí wájú ilé bàbá rẹ̀ ló sí ló sí nítorí wípé ọgbà ọ̀nà tọ́tọ́ ọgbà wẹ̀ wọlé ṣùgbọ́n pàdé mi níbi òkun yẹn ewu nínú òkun ẹ ṣe dúró mi ní gbogbo yẹn ó ti rí yín so látara àdélé ló fi jẹ́ pé aburú àdámọ́ tọ́lọ̀ ń dá mẹ́mí irọ́ n tí ò da àdámọ́ fitrọ̀ tó ń bẹ fẹ́mi ni pé ẹ̀mí èfẹ́ kí wọ́n gbáàyàn lórí àìdá ṣùgbọ́n lil asaf nínú tó ba nínú jẹ́lẹ̀ ni kọ́dí ntakasat alimafahim ntakasat alfitra àdámọ́ ó ti dà àtòdìjẹ́ ẹlòmíì ọmọ ẹ̀sẹ̀ aburú báyìí kọ́ ọmọ àwò báyìí kò tí ẹ̀ kò sí ìtọ́ka pẹ̀lú sẹ́yìn pa àwọn yẹn ti kal balihum adol so fitra ti yí padà ó ti dà àtòdìjẹ́ ẹlòmíì gbangba báyìí yóò máa ṣàbúrú kò tiẹ̀ ní kùlá sọkọlọ́wọ́n bá kọ́ ọ́ látọ̀bí rẹ̀ tó bá ti di pé ọ̀rọ̀ ti débẹ̀ wọn tó kò sí nǹkan kan tó kù mọ́ kọ́lọ́wọ́n látọ̀bí rẹ̀ kó sànù wa ṣùgbọ́n ẹni tó ní fitra sẹ̀límà tó bá jàjà lọ kó sínú àìdá gan kò ní fẹ́ kó káwọn èèyàn kà mọ́ bẹ́ẹ̀ kò ní fẹ́ káwọn èèyàn mọ̀ òun ṣe nǹkan yẹn fitra sẹ̀límà sì wà nìyẹn. yáàdì ìlàlbír dáadáa òdodo àmọ́ júwe a máa tọ́ka èèyàn lọ síbi dáadáa wàyí nàlẹ́ bí rọ̀ yáàdì ilẹ̀ jẹ́nà dáadáa sì nìyí ohun gan ni atọ́kùn èèyàn lọ síbi àlìjẹ́nà so ìdí nìyẹn tó fi jẹ́ pé àkídà àwọn èèyàn kan náà àwọn sòfíà wọ́n máa ń sọ̀rọ̀ kan wọ́n á ní ṣéwù kan sọ wípé òun ò kírun òun ò gba àwẹ̀ torí kóun lè wà àlìjẹ́nà tábà ní kí yóò nítorí pé hakikatu tawhid wal aqida òun náà ni kéèyàn kírun kéèyàn ọgbà ibtighal wajhillah èèyàn fi ń wojú rẹ ọlọ́run torí tọ́lọ́run lèèyàn fi ń ṣe téèyàn bá ti ń kírun ti ń gbá àwẹ̀ tí ń ṣiṣẹ́ rẹ̀ torí pé òun fẹ́ wà àlìjẹ́nà ó ti ṣe ṣíríkù torí pé alna aljannata khalqun min khalqillah min makhluqatillah torí pé àlìjẹ́nà ẹ̀dá ni àbí èsì ẹ̀dá ni àlìjẹ́nà ọ̀wá ń kírun torí kíni o torí ẹ̀dá ẹ wo analysis ọ̀ ń gbààwẹ̀ torí ẹ̀dá ọ̀ ń ṣe dáadáa torí ẹ̀dá hada shirk so ó ń bẹ nínú àkídà àwọn sofia ń bẹ nínú àkídà àwọn ṣùgbọ́n rọ́dà àlẹ́yìn ulama ahli sunna wal jamaa ní dá ń sọ yẹn ọ́ ta ko ohun tó wà ní alukur'an àti wà ní sunna ọlọ́run sọ ní alukur'an kí a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ní kulu washrabu àníyàn bima aslaftum fil ayyamil khaliya ọlọ́run ẹ máa jẹ ẹ máa mu pẹ̀lú rọ̀nù àlìjọ́nà bá bisábàbí bisábàbí ma aslaftum fi gẹ́rì tanzil nítorí ìntẹ́ ìgbélé ayé ṣe inú àwọn ṣe olóore inú àwọn ọjọ́ tó kọjá so torí iṣẹ́ yẹn ẹwọ́ ti kẹwàá àlìjọ́nà wa jazaa'un bima sabaru jannatan wa harira so àwọn ṣàṣejù nínú ọ̀rọ̀ bákan náà ọ̀rọ̀ tá a kà yín sìn yín wàyí nàlẹ́ bí rọ yahdi ilal janna iṣẹ́ rẹ ìwà rẹ atọ́kùn ni ó jẹ́ fún yàn láti wọ àlìjẹ́nà ntí òye wọn ni wípé alùsùnà olùjàmá kadhalika ja'alnakum umatan wasata mùsùlùmí ń kírun nítorí pé ọlọ́run ọba pa aláṣẹ kó kírun lẹ́ni tó ń ran kan àdéhùn ọlọ́run tọ́lọ́run lẹ́yìn tó bá kírun òun fi sínú àlìjẹ́nà kò takora wọn kì í ṣe pọ́ sọ àlìjẹ́nà di ọlọ́run mo rò pé ó ti yé báyìí lá kì í ṣe pọ́ sọ àlìjẹ́nà di ọlọ́run mùsùlùmí ń kírun nítorí tọ́lọ́run mùsùlùmí ń gbààwẹ̀ nítorí tọ́lọ́run mùsùlùmí ti gba àwọn ṣé olóore nítorí tọ́lọ́run lábẹ́ pé ó tún ṣàgbéyèlé pé pẹ̀lú tóun ṣe yìí ìlérí ọlọ́run ni wípé ẹni tó bá ti ṣe òun sì lọ́mọ àlìjẹ́nà so kò takora wọn ṣùgbọ́n yẹn àgbọ́yé òdì táwọn gbọ́yé nìyẹn nítorí pé kúkúlẹ̀ sí manhaj tó yanjú fún wa la yataqayyadun bil kitabi wa sunnah wa in istadallu bihima yastadilluna bihima ala asabi ara'ihim laysa bi annahum ya'tamiduna ala fahmi salaf tí wọn kì í lo wọn èé fi kìtàbù àsúnà sẹ̀rí bàtì níní ẹ̀rí tiwọn tí wọ́n bá sì lo kìtàbù àsúnà náà wọ́n ó tún níbàámu sí ìfẹ́ ẹnu wọn ni kì í ṣe kí bá nàbì ṣètò báwọn sàbí ṣètò sọ̀dí ni tó fi jẹ́ wípé wà innal birra dájúdájú iṣẹ́ rẹ̀ yahdi ilal a máa júwe àlìjẹ́nà yóò jẹ́ atọ́kùn èèyàn láti lè rí ṣe ṣe wẹ̀nà rọ́jùlá dájúdájú ọmọnìyàn kan layasduk ẹ̀rí tí ó máa sòdodo hata yuktab indala sidiqa kò wá ní yé sòdodo dé gbé gbogbo èèyàn náà á ah, olódodo lágbájá tó bá ti wá débẹ̀ nkẹ́ ẹ̀ mọ̀ pé kọ̀dé kùtìbà indala sidiqa ọlọ́run ti kọ́ ọkọ rẹ̀ lẹ̀ tọ́lọ́run bá ti lè kọ́ ọkọ rẹ̀ lẹ̀ polódodo ni ọ́ ọlọ́run ó fi sẹ́mi àwọn èèyàn lẹ́yìn tó bá ṣe pèsè mẹkáníìkì yìí o owó rẹ̀ lé wọ́n o ọ̀dọ̀ lágbájá ni ẹ gbé lọ ṣáàjìsì ẹ lé wọn ọ̀dọ̀ rẹ̀ ni ẹ gbé lọ yóò ṣòdodo hàtà yẹdu ọ̀la ẹni okòrò kùtìbà yín dàlá sí dìkọ débi kódà ẹni tọ́jọ́ ta rẹ̀ pé a lè máa jà o ṣùgbọ́n o tó bá jẹ́ pé bíríkìlà tẹ́ ẹ gbèsè fún tí ò ní jí sìmẹ́ǹtì o lágbájá ni ẹ lọ gbé wọn ó ṣòdodo débi wípé yóò kúta wọ̀ ẹ̀ ń dàlá sí dìkọ àwọn èèyàn náà ó mọ àtẹ̀ntọ́ fẹ́ràn àtẹ̀ntí fẹ́ràn rẹ̀ ẹ wo eléyà kàfẹ́ yà bẹ́ẹ̀ ni o àìsàn olóṣèlú o ṣùgbọ́n kálukú ń ṣe inú ilé rẹ̀ ń ṣàdúgbò rẹ̀ ń ṣe àlámọ̀rí gbèsè ayé ẹ̀ náà wọ́n ń sọ̀rọ̀ nípa Muhammad Buhari hátà àwọn tí ò fẹ́ra rẹ̀ hátà ẹni tí ì ṣe mùsùlùmí nínú gbogbo ọmọ ológun lórílẹ̀‐èdè yìí tí wọ́n rán lọ ẹ̀yìn odi kó lọ kẹ́kọ̀ọ́ tí wọ́n sì fi owó orílẹ̀‐èdè Nàìjíríà rán lọ nígbà tó kẹ́kọ̀ọ́ tán tó dé tó dá sẹ́ńjì padà pé iye tí mo ná rèé o èyí tó sẹ́kù lílé Bukhari nìkan ni tó wà confirmed tí ò tí ìrònú pé òun di president ń gbà náà aràn ọ lọ kẹ́kọ̀ọ́ ó sì dé ó tún dá balance tó kù padà pẹ̀tọ̀ nígbà tí mo ń lọ mo lápèjúwe mo pure water iye báyìí lọ́nà mo ṣe báyìí mo ṣe báyìí mo ṣe báyìí ṣẹ́ńjì tó sẹ́kù ọ̀rẹ́ ó ní ẹni àkọ́kọ́ tí wọ́n tún fún ní wọ́n commission wọ́n fún ní iṣẹ́ kan pé kó máa ṣe tó sì ní òun ò ní gbowó ẹ má fún mi lówó oṣù torí pé mo ti ń gbowó kan tẹ́lẹ̀ bẹ́ẹ̀ yẹn jẹ́ lecturer yunifásitì tí yunifásitì bá tún fẹ́ fún níṣẹ́ kan pé ẹ bá wa design kìíní kan yóò gbowó lórí ẹ̀ abẹ́ẹ̀kọ́ yóò gbowó lórí ẹ̀ bẹ́ẹ̀ yẹn jẹ́ staff àwọn abanájókòó yìí pẹ̀tọ̀ ọ̀dà ẹ̀yin eh, sáfọ̀ àtúnfẹ́ eh, kẹ́ bá wa ṣe nínú ara kò sí nínú dájọ́ kò sí nínú kíní tẹ́ ẹ bá lè fi owó kún yóò lè mójútó àsọpára mù ni o bẹ́ẹ̀ ó dìbẹ́ lórí agreement ti ṣùgbọ́n láti ṣòro èèyàn tí ọmọ yàrá tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí jẹ́ torí pé tó bá gba nǹkan yẹn náà tó bá kú sọ pé ètò kú sẹ́kù ah kí ni yẹn náà ara ẹ̀ náà ni kódà àfa mi kò mórí bọ́m̀bì ń tawí tí wọ́n ní ọmọ ẹgbẹ́ kànga láti Saudi àyà ẹgbẹ́ kànga kan tú ẹ tú ẹ tú ẹ kan tí ò sómi ń bẹ ìyókù sẹ́ǹtì tó kù á dà pọ̀ ẹ wà máa overestimate àfàànù o kì í ṣe pé kíní o ìjà àfààwọ wa ni Buhari ní sọlọ́ọ̀bù jẹ́ pé ẹni tọ́lọ̀ ń bá fẹ́ sọlọ́ọ̀lù dùdú èèyàn yàtọ̀ àrò sídìkì nǹkan yóò di àdámẹ́ ìyẹn nìkan kọ́ nígbà tí ogun Biafra tó ṣẹlẹ̀ nínú àwọn tó participate actively níbi ogun yẹn ni Buhari jẹ́ ṣàṣàfẹ́ ni àwọn tí wọ́n jẹ́ ọ̀gá ológun gbà náà tí wọ́n loot tí wọ́n kó dúkìá torí pé ọlọ́mọdé àrògùn tógun bá ti dé kò sófin mọ́ báwọn ọmọ ogun bá yàrá bí wúro ẹ jáde jáde jáde jáde lẹ́nu pàmpro tẹ́tì ẹ kúrò nulẹ̀ yẹ bọ́ọ̀mù káfíà dúró yẹ bọ́ọ̀mù gbogbo owó yín tẹ̀ wà nulẹ̀ ẹ béèrè pé ẹ dákun mọ̀ ń wówó ọ̀rọ̀ kún wówó rè àwọn èèyàn wa kọ́ ọ pé kí jàǹbá má ṣẹlẹ̀ sí ọ̀nbẹ̀ o bá ṣe kó yín tán àwọn kan wọnú ilé wọn páàkì gbogbo àwọn owó nǹkan kan wọn kó sáko wọn wá kó ọ lọ síbi kan báyà ibì kan náà kó yín sí pé ibi tẹ́ ẹ ti lè ṣèfù ni ẹjọ́ sẹ́ẹ̀ bá ń rówó ní ó lè béèrè yín ẹnu pé ẹ̀mí rẹ̀ sá ti ẹ̀ là lọ́mọ dúpẹ́ fún gbogbo àwọn nǹkan yẹn náà máa ń pè ní lótìn lójoogun àwọn ni wọ́n lu tiẹ̀ wọ́n jí kó ìgbà tí Murtala Muhammed kọ́lọ́n bá kó bá foríjì tó di president tó di head of state ó declare ntó ń loot nígbà náà pé òun jalè ẹ wo nǹkan lóòfin jẹ́ pé mùsùlùmí ló lè táyé ṣe mùsùlùmí káwọn yòókù ọ̀tọ́ka sí irú bẹ́ẹ̀ láàrin tiwọn tó pé mùsùlùmí ni máa ń bẹ̀rù accountability pé òun pàdé ọlọ́run tó bí alkiyama Murtala Muhammed ìgbà tóun wà lójú òun lùt òun kó dúkìá tí èsì tóun òun dìklíà rẹ̀ òun sì kó kalẹ̀ fún ìjọba nàìjíríà Ọbásanjọ́ náà má pàtíkì bẹ́ẹ̀ ṣe gbọ́kàn sọ̀rọ̀ kan ojúkun kan gbogbo àwọn tó kù kan Buhari nìkan ló jáde open lè pe òun ò lùt ten kọ́bọ̀ kádẹ lọ wá díẹ̀ kò sì sẹ́ni ọsọ kò sẹ́ni tó lè sọ pé ọlọ́pàá hàtàlá sọ ìdí nìyí tó jẹ́ pé tọ́lọ́n bá ṣe tán tó fẹ́ sànú àwọn èèyàn kan yóò fi ẹni dáadáa sọ lórí wọn kọ́lọ́n kó sànú wa lórílẹ̀‐èdè yìí eléyìí tá à ń ṣe ká má gbọ́ yìí sí campaign o ṣùgbọ́n àlàyé háì ká máa bẹ lọ́hùn kọ́lọ́n wọlá tó rẹ̀ kó sànú wa kó sànú àwọn olè àwọn apààyàn àwọn tí ò nífẹ̀ẹ́ mẹ̀kúnnù ọlọ́run kó gba ìjọba orílẹ̀-èdè kò lọ́wọ́ wọn kó kó orílẹ̀-èdè yìí ìjọba orílẹ̀-èdè lọ́wọ́ àwọn tó bẹ̀rù ọlọ́run lọ́wọ́ àwọn tó yẹ pé wọn ò ronú pé táwọn bá ti jẹ kébi pẹ̀lú mi tí wọ́n ronú pé kódà káwọn má jẹ káwọn tó ń bẹ láwẹ́ bẹ́ àwọn kan sáyò ọlọ́run kó bá wa kójọba orílẹ̀-èdè lórí àwọn bẹ́ẹ̀ lọ́wọ́ kó má jẹ́ pé lórílẹ̀-èdè á jẹ ọmọ olóúnjẹ tíbi ó mọ̀ pa wá ká má jẹ ọmọ aláṣọ tí ó mọ̀ rìn òhò tó bá ṣe pẹ́sẹ̀ náà ní kọ́lọ́n kó forí jìn wọn rahmatika ya arhamar rahimin wa hatta yuktab inda Allahi siddiqan tẹ́yìn bá jẹ́ olódodo tó bá dojú ẹ̀ ẹni tó jọ́ta rẹ̀ gan-an ọ̀gbun mm, ẹ̀wà o tíjà bá ń bẹ̀ ní káwé olóòótọ́ lẹ́ni ìyẹn mọ̀ pé ọlọ́run ti kọ́ọ̀lẹ̀ lọ́dọ̀ ara rẹ̀ kò sí dick òní torí pé tọ́lọ́run bá fẹ́ràn ẹnìkan idha habba Allahu abdan tọ́lọ́run bá ti fẹ́ràn ẹnìkan nínú tọ́lọ́run sì fi mọ́ fi fẹ́ràn yẹn náà ní pé kí ni o kéèyàn ojú lódodo tọ́lọ́run bá ti fẹ́ràn ẹnìkan yóò sọ fáwọn yóò sọ fún Jibril pé inni uhibbu fulan fahibba èmi ti fẹ́ràn lágbájá ọmọ lágbájá ìwọ Jibril ìwọ náà máa fẹ́ràn gbogbo àwọn mọ̀lẹ́kà náà yìí náà máa fẹ́ràn rẹ̀ wa ja'ala lahu qabul fil ard ọlọ́run ó wàá jíkáyé ó gbà fún ayé náà àtẹ́jọ́ fẹ́ràn rẹ̀ wọ́n mọ̀ wípé èèyàn dáadáa ni kọ́lọ́nkọ́ látòbí rẹ̀ kọ́mọ́sẹ̀ sẹ́nu kọ̀ọ̀kan wa bẹ́ẹ̀ o nínú téèyàn fi máa ń dépò yìí lọ́dọ̀ ọlọ́run ọ̀kan ni òdodo sísọ kéèyàn sọ di àdámẹ́yàn. wàyínà kẹ́dìbà bẹ́ẹ̀ sì ń dájúdájú irọ́ yáhàdì ìlàlùfojú irọ́ máa ń fààyàn lọ síbi ìwà ẹ̀ṣẹ̀ ni ìwà pòkì irọ́ máa ń fààyàn lọ bẹ́ẹ̀ ni gbogbo tó bá ti jókòó rọ tán bá ló ṣe sìn náà ẹ ẹlòmíì ó máa ń parọ́ débi tó bá ń sòdodo gan èyí ó tún máa dáòtù nígbà ah, ẹ̀sà tó já gbó lẹ́nu ẹlòmíì torí pé òpùrọ̀ ní tí ò yẹ kó parọ́ sí yóò parọ́ sí yóò parọ́ ní tí kó parọ́ tí èyí pé báyà nìkan kan mú tí èyí pé yóò parọ́ sí ó ti di ẹ̀jẹ̀ rẹ̀ ó ti di àdámọ́ rẹ̀ bọ́rọ̀ bá jẹ́ méjì mẹ́fà ni ó fi sọ kí ló dé tó kó lè dùn sọ́bù nígbà tí èkó ṣe kó wọ́n lo lọ̀rọ̀ sọ́bù ṣe mọ̀ ná má fi kún má sì ṣe kíni o má yọ kúrò ń bẹ́ẹ̀. wáyé náà torí pé olú onírọ̀ èèyàn máa dẹni yẹpẹrẹ wàyí náà fojúra yá di lẹ́nu náà ìwà àpò kíìsì ni kò síbi tí máa ń fààyàn lọ ju bí iná lọ ọlọ́run kọ́ sọ wá bẹ́ẹ̀ wàyí náà rọ́jú lálẹ́ ayé kìdìbò hàtà yókùtàbà ìndẹ̀láyé kàdáàbà ọmọ ènìyàn ò ní yé máa parọ́ yóò wà tó stage kan lọ́nà ẹ lọ kọ́ ọkọ rẹ̀ lẹ̀ sáàrin ọ̀gá òkùrọ̀ kì í ṣe alimubalaga téèyàn bá ti wá tán bá ti kọ́ ọkọ rẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ náà ọlọ́run ó gbèsè mi àwọn ẹ̀kọ́ lágbájá òkùrọ̀ ni lágbájá òkùrọ̀ àbùkù ọ̀ wà wà torí pé ẹni tó jó bó ni ó ṣe ẹ wo àbùkù ọlọ́run gba aṣòro ah, pé èèyàn gidi ni ah, ah, mòrò mòrò pé yọ àwọn di mòrò zọ̀nàntù zọ̀nà ó ti rò ntẹ̀yìn ọba ti ma, wàhálà tẹ́kìfì máa lè sọ́lákàbẹ́ẹ́lì ntẹ̀yìn ọba ti mọ̀ kéèyàn dá a lé ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ló fi dórí àwọn ìdájọ́ ọ̀rọ̀ ẹ̀sìn wàlá tẹ́kìfì máa lè sọ́lákàbẹ́ẹ́lì ọba ti mọ̀ dá a lè má ìgbà àti gbọ́ pé kí wọ́n á sọ pé mi sọ ẹ̀ ìdájọ́ ẹ̀ inshallah bó ṣe rí náà nìyẹn bó ṣe rí bíi ti báwo àwa padà á mọ̀ pé kò rí bẹ́ẹ̀ ẹ̀ sọ̀nà tù mo rò pé mm, mm, mm, má lò zọ́nù la adìrì mi ò má fọmọkọ́nà la adìrì fọkọ́rẹ́ ajá ẹni tó bá ti ní mi ò má o ti ṣe dáadáa tó bó ti fẹ́ nìyẹn nígbà láàyè kó tún lọ bí ẹlòmíì tó má abẹ́lẹ́ bá ní tóbi rẹ̀ Allahumma jẹ́nà mi nà sọ̀dí kéyìn ọlọ́wọ́n bá kó wá sínú ẹni tí ó máa sọ̀dọ̀dọ̀ o kó sọ òdodo sísọ kó di àdámà wa bi rahmatika ya arhamar rahimin kó ṣàánú wa lórílẹ̀‐èdè wa o torí pé gbàmí orílẹ̀‐èdè a sì sọ irọ́ a sọ dàdámà yóò rí i pé ìwọ náà máa parọ́ mi yóò sì máa kí ah, ọlọ́run máa ṣàánú báyìí nàìjíríà ló sì sọ ń di kó máa parọ́ yìí o ọlọ́run wọlé àtòbí rẹ̀ kó ṣàánú wa kó bá wa tún orílẹ̀ nàìjíríà ṣe kó òdodo di ṣàárù símbò orílẹ̀-èdè yìí ìṣọ̀kọ́lọ́ wọn látòbí rẹ̀ kó sànù ẹnì kọ̀ọ̀kan wa kó sì dúró tiwa kó fi wá láyà balẹ̀ lórílẹ̀-èdè nàìjíríà kó má jẹ́ àrí wàhálà kó má jẹ́ àrí dààmú ọlọ́run kó kó jànú orílẹ̀-èdè lọ́wọ́ àwọn tó bẹ̀rù ọlọ́run jù nínú wa àwọn tó dáa jù nínú wa ọlọ́run kó ìdarí orílẹ̀-èdè kó kó lọ́wọ́ kó gba ìdarí orílẹ̀-èdè lọ́wọ́ àwọn àka lọ́wọ́ àwọn pòkì lọ́wọ́ àwọn olùyapa àṣẹ ọlọ́run rahmatika ya arhamar rahimin wa sallallahu ala nabiyyina muhammadin sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa sallama taslima subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.